táwọn èèyàn kan fi wá sọ wípé kò lẹ́tọ̀ọ́ láti jẹ ọba tó gbèmí wá gangan òun lélẹ́yìn ohun tí mo rí òun nu kọ́ra wọn kalẹ̀ MC ọ̀gbọ́dọ̀ jọba o lẹ́tà tí wọ́n kọ ni the attention of the Olushi Onigbeza royal family of Oshodi Awori kingdom has been drawn to the picture of Alhaji Musiliu Ayinde Akinsanya AKMC Oluomo chairman NURTW in Lagos State circulated on numerous social media platforms where he was dressed in traditional kingly attire intended for an Oba in Yoruba land. Our attention has also been drawn to the trending videos and news on social media on social and conventional media with reference to the message delivered by a first class of Oba in Ikorodu, Ikorodu Division at the coronation anniversary of Uniba of Iba, Kingdom in Ibadan, Ikeja Division on the issue of intended aspiration. Yes, so this one has signed up to ban and auto gele my people no kind of to ban wey be say e dey for dis world wey be say zainab no dey do am na she dey do am by herself my pipo na dozen na i wan buy wey be say na wan resell am for abroad i na which kind one i want make i contact zainab for na latest to ban and auto gele The kind of design wey be say una never even jam for any place my pipo na zainab and na go forget the latest style and the latest design for auto gele and to ban. make i contact zainab if you be person wey be saying you dey resell for abroad abi be just one buyer. am many put for house make you change them. contact zainab for all kind of color of turban or any kind of style of altogele contact zainab for your latest turban and altogele and thanks me later. of Akinsanya to become Oba of Oshodi with the Lagos state government to avert communal crisis, breakdown of law and order and bloodshed in Oshodi community. Yeah. If urgent action is not taken by our proactive and peace-loving governor, Mr. Babajide Sanwo-Olu, to stop MC Oluoma from soliciting to become the Oba of Oshodi or laying claim to the Obaship stool. ẹni tó jẹ́ agbẹnusọ wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ èèyàn tán ó ní to put the record straight with state that the tribunal of inquiry into chieftaincy matters in respect of the upgrading Baale of Oshodi to first-class Obaship status was set up by Lagos State government and lasted between January 2003 and December 2008 and the tribunal commended that the Olushi Onegbesa royal family of Oshodi land is the only family eligible and entitled to the stool of Oba of Oshodi. Aliaga Akinsanya is not a member of the Olusi Onigbesa royal family in Oshodi land and has no right to be the Oba of Oshodi store and therefore is not eligible to aspire or be appointed to the stool of Oba of Oshodi. mẹ́wàá nígbà tí wọ́n béèrè lọ́wọ́ àwọn tó súnmọ́ Olúọmọ ní táwọn wọ̀nyẹn sọ ni wípé Olúọmọ gan-an kọ́ ló sọ wípé òun fẹ́ jọba now bó ló ṣe wá jẹ́ wọ́n ní àwọn èèyàn ni wọ́n sọ pé kọ́ wá jọba now number one òun ni wípé onígbèsàróyà family yìí olùsì onígbèsàróyà family yìí níbo ni wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má bínú o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ọbẹ̀ o secondly bóun ni ó ṣe wá jẹ́ wípé ìrántí wọn nìkan níjọba mi possibility wà kó jẹ́ pé family yìí lọ́tẹ̀ẹ́ Oṣòdìdó ṣùgbọ́n as far as I'm concerned torí pé wọ́n gbé àtẹ̀jáde jáde nǹkan ló túmọ̀ sí tàbí ló sọ wípé MC Musiliu kò ní ẹ̀tọ́ sí ọba sòfà àtọ́ jẹ́ pé Oṣòdì wọ́n jọ bí wọ́n sí now ọmọ Èkó ni MC Musiliu nínú ìwádìí kékeré tí mo ṣe ọmọ Oṣòdì ni that means bọ́n ṣe jọjọ́ ọmọ Oṣòdì yẹn kò sẹ́ni tí ò lè claim wípé òun lè jọba láàrin wọn èmi kọ́ ni mo fẹ́ dájọ́ o mo fẹ́ ká yọ ọ̀rọ̀ síra wọn ni o. now MC Olúọmọ bó bá wá fẹ́ jọba mo kọ́kọ́ béèrè wípé ṣé ó ní àwọn criteria láti jọba because ọ̀pọ̀ ń wò wípé torí pé ó jẹ́ agbèrò torí pé ọjọ́ mo ń mọ́tò nǹkan nǹkan ìgbàdógójì èrò wájà mo láǹfààní àti sọ fún wípé possibility ń bẹ kí ìṣesí èèyàn ìhùwàsí èèyàn kó má jẹ́ true picture bóun gangan ṣe jẹ́ àwọn nǹkan kan máa ń wáyé tó máa ń jẹ́ lórí iṣẹ́ ló ti wáyé béèyàn bá le lẹ́nu iṣẹ́ ẹ̀ ló ti le tó jẹ́ pé tẹ́ ẹ bá súnmọ́ ẹ máa mọ̀ wípé èèyàn dáadáa ni lélẹ̀ tó túmọ̀ sí wípé tabaníkàwò wípé CMC Olúọmọ fìtì láti jọba honestly kò sí nǹkan tó yà sọ́tọ̀ sáwọn tó kù gbogbo nǹkan tí èèyàn ní ti fi jọba òun náà lẹ́mu sí ní ṣùgbọ́n àwọn èèyàn kan wá jáde wọ́n ní kò tọ́ sí torí kò wá láti inú ìdílé àwọn wọ́n sì ń sọ fún gómìnà wípé bí ọba fẹ́ da omi àlàáfíà ìlú Ọ̀ṣọ́dì ró kí wọ́n má gbìyànjú láti fi MC jọba òye tó yé mi ni wípé bí MC bá fẹ́ jẹ ọba of Ọ̀ṣọ́dì MC mọ ọ̀nà tí yóò gbèrìn tó fi lè jẹ́ lóòótọ́ ni pé wàhálà lè ṣẹlẹ̀ ṣùgbọ́n Yorùbá léegun tó bá ní baba nígbẹ̀jọ́ ní jìjà gbòòrò now ohun tí ó yẹ kó ṣẹlẹ̀ ó ní pé kí gómìnà ó tètè bá wọn dá sí eré ni àwàdà ni kí àwàdà ọmọ padà dòótọ́ kálẹ̀mí ni MC Musiliu n ò ní sọ pé mo fẹ́ jọba that is wọ́n fi èèyàn jọba ó tún gún àwòrán nu báwọn èèyàn kan bá tì mí ń ọ̀bá títí ra mi ntí yóò dá wàhálà lẹ̀ táwọn sọkò táwọn bára wa jà kò yẹ ká fà á bó bá ti jẹ́ pé lóòótọ́ sà lè wá láti inú fámìlì tí ń jọba àìjọba ò pa ó lórúkọ dà àìjọba ò sọ wípé kọ́ ọmọdébi tó fẹ́ dé kò síbi tí kádàrá tiẹ̀ sọpọ́ yẹ kó o dé láyé tó tí ì dé kó síbi àyànmọ́ pé ọ sí tó tí ì tẹ̀ meanwhile àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ kan pé ẹ MC Musiliu kọ̀kàwé kọ̀kàwé ẹ kọ̀kàwé ṣùgbọ́n ó ń pe ọ̀jọ̀gbọ́n ránṣẹ́ ìwé kọ́ ni gbogbo nǹkan ìwé bìrì pé ìwé ni gbogbo nǹkan ìwé àkà kúdórógbó nǹkan ni gbogbo nǹkan kì í ṣe pé kò wù MC náà láti kàwé primary three lọ́wà tí bàbá tó gbé fìjọ́ lọ ń pè agbára màmá ò gbé ìnáwó pọ́mọ́ lọ́léèwé ìdínú tí ò fi tí ò fi lọ́léèwé lóòótọ́ agbèrò lẹ́mísí Musiliu òótọ́ ọ̀rọ̀ délẹ̀ ká bára wa sọ àwọn ìrìn àjò tí ẹ̀dá rìn ìyà téèyàn jẹ láti gàkàsọ là mo fẹ́ lè sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ló náà ti rìn ó ti ṣe kọ̀ǹdọ́tọ̀ kó tó rìnrìn àjò ẹ̀ dókè níbi tó wà lónìí ìrísí nǹkan la fi jọ́ọ̀jì èèyàn ẹ ojú ẹ le inú ẹ ọ̀dà ìgbàdógóje èrò ọ̀wájà ó lè dórí àpèrè ọba kó jẹ́ǹtù so to the best of my knowledge ìtọ́ yẹ kó ṣẹlẹ̀ pápápá ò ní pé kí gómìnà ó tètè bá wọn dá sí i because um, korúnníkorúnní ó lè padà dòyìká ni o àwọn ẹbí olùsì wọ́n múra nímúra wípé táwọn bá gbọ́ pẹ́kẹ́ nǹkan ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé wípé ẹni tí yóò jẹun gbangban òun náà lè lọ tilẹ̀kùn gbangban that is bí MC bá ní interest láti jọba ní tòótọ́ tó fẹ́ fagídí jẹ́ mẹ́wàá ìwọ̀n ìfagídí ṣèlú wọn ò fagídí jọba léèyàn lórí bó bá débẹ̀ táwọn èèyàn bá support ẹ ìwọ nìkan náà lọ́jọba láàfin rẹ so ẹni tó ní ambition fóṣèlú òun lẹ́mí sí olú ọmọ ṣe é mọ̀ dáadáa ṣe é mọ̀ díẹ̀ wẹ́ẹ́ ó lè má lọ iléèwé lóòótọ́ n ti máa ń sọ fáwọn èèyàn tó bá ní ọ̀lọ́ iléèwé ò ní wípé só di dandan téèyàn bá lọ iléèwé kó tó jẹ́ èèyàn ni. now eh, gbogbo yín náà lẹ mọ̀ ìtàn olú ọmọ dáadáa lára nǹkan tí mo mọ̀ nípa ẹ̀ ni pé ẹni tó ní ambition láti ṣòṣèlú ni like bí kọ́kọ́kọ́ lọ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó tàbí house of representative èèyàn kọ́ ní fìyàn jẹ́ o èmi kọ́ ni mo lè fi jẹ́ o ó di bẹ́ẹ̀ lórí àwọn èèyàn tí ń bẹ nínú ìlú ẹ̀ bọ́tọ́ sí bí ọ̀tọ́ sí eléyìí ọ̀kà kan dọ̀rọ̀ awí kónkó ìtọ́kìnmi òun náà ni gbólóhùn tí mo gbọ́ wípé gbólú ọmọ bá lòun fẹ́ jọba Ọ̀ṣọ́dì wàhálà lè tìdí ẹ̀ yọ ìjàngbọ̀n lè tìdí ẹ̀ yọ ó lè domi àlàáfíà ìlú rú bloodshed ntí yóò fa ìtàjẹ̀sílẹ̀